ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé má ṣe sọ ọ̀rọ̀ ìdíbàjẹ́ a ó kà látinú ìwé Éfésù orí ìkẹrin ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n tó sọ wípé ẹ má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ìdìbàjẹ́ kan ti ẹnu yín jáde ṣùgbọ́n irú èyí tí ó dára fún ẹ̀kọ́ kí ó lè máa fi oore ọ̀fẹ́ fún àwọn tí ń gbọ́ tẹ́nà ṣe àkíyèsí rẹ̀ wípé ní gbogbo ìgbà tí òun àti tíìmù bá jọ fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ a máa dàbí ẹni wípé wọ́n fa agbára ẹ̀mí òun lọ ó ń yà lẹ́nu ìdí tí eléyìí fi rí bẹ́ẹ̀ létà lẹ́yìn ọ̀rẹ̀yìn ó ṣe ìfiyèsí wípé ní gbogbo ìgbà tí òun àti tíìmù bá ń sọ̀rọ̀ àwọn a máa sọ ọ̀rọ̀ ẹ̀yìn àwọn a sì máa sọ àwọn nǹkan tí kò gbéniró síbẹ̀ wọ́n jẹ́ onígbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ a máa fi àwọn ọ̀rọ̀ tí kò dára ṣeré wọ́n á sì máa sọ ọ̀rọ̀ ìdìbàjẹ́ káàkiri wọn kò mọ̀ wípé irú èyí kò tẹ́ olúwa lọ́rùn a sì máa mú ẹ̀mí mímọ́ bínú ẹ lè ka ìwé Éfésù orí ìkẹrin ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n dé ẹsẹ̀ ọgbọ̀n ohun gbogbo tí a bá ń sọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ ó gbọ́dọ̀ jẹ́ fún ìbùkún àti ìgbéniró fún ọkàn àwọn ẹni tí ó ń gbọ́ wa nísinsìnyí ó lè máa yà ọ́ lẹ́nu wípé báwo ni eléyìí ṣe ṣe é ṣe ǹjẹ́ eléyìí túmọ̀ sí wípé ní gbogbo ìgbà tí a bá ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́ ó gbọ́dọ̀ jẹ́ ìgbìyànjú láti wàásù bí rárá kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ó túmọ̀ sí wípé ọ̀rọ̀ wa gbogbo eléyìí tí a bá ń bá àwọn ènìyàn sọ gbọ́dọ̀ jẹ́ fún àǹfààní àti ìgbéniró àwọn olùgbọ́ wa àwọn onígbàgbọ́ kì í kàn máa ń sọ̀rọ̀ ṣáá ṣùgbọ́n wọ́n fẹ́ ní àwọn onígbàgbọ́ kíkà máa ń sọ̀rọ̀ ṣáá nítorí pé wọ́n fẹ́ gbọ́ ohùn ara wọn onígbà àwọn onígbàgbọ́ ni àwọn ẹni tí wọ́n ní lọ́kàn ní gbogbo ìgbà láti máa gbé ìjọba ọlọ́run sókè ọ̀nà kan tí à ń gbà ṣe eléyìí ni láti máa tan ọ̀rọ̀ òdodo àti àlàáfíà kálẹ̀ ohun gbogbo tí a bá ń ṣe tàbí tí a bá ń sọ gbọ́dọ̀ ní àfojúsùn kan láti fa àwọn olùgbọ́ wa sí ọ̀dọ̀ Ọlọ́run àti láti máa polongo àlàáfíà àti òdodo àwọn onígbàgbọ́ kò gbọ́dọ̀ máa wà níbi tí a ti ń tan ẹ̀rù àti ìpayà. E kalẹ̀ ẹ máa lọ sínú ayé lónìí kí ẹ máa rántí wípé ahọ́n yín jẹ́ ti olúwa ẹ béèrè lọ́wọ́ olúwa láti ràn yín lọ́wọ́ láti jẹ́ olódodo nínú lílo ahọ́n yín àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun jálẹ̀ láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣẹ̀dá yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò wọ̀nyí ní ìwòye ọdún tó ń bọ̀ tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní yìí ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà látinú ìwé iṣẹ́ àwọn àpòstélì orí ìkẹtàdínlọ́gbọ̀n àti orí ìkejìdínlọ́gbọ̀n ẹ máa bá wa kà lọ. iṣẹ́ àwọn àpòstélì orí kẹtàdínlọ́gbọ̀n nígbà tí wọ́n pinnu láti fi wá ránṣẹ́ sí ítálì wọ́n fi Pọ́ọ̀lù àti àwọn ẹlẹ́wọ̀n mìíràn lé balógun ọ̀rún kan tí ó ń jẹ́ Júlíọ́sì lọ́wọ́ ó jẹ́ ọ̀gágun ti ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní ọmọ ogun Augustu a ojú omi kan tí ó ń ti Adiramitu bọ̀ tí ó fẹ́ lọ sí ibi mélòó kan ní Asia ọkọ̀ bá ṣí Arisitakosi ará Tẹsalóníkà ní ilẹ̀ Mẹsidóníà ń bá wa lọ ní ọjọ́ kejì agúnlẹ̀ ní Sídónì Julius ṣe dáradára sí Pọ́ọ̀lù ó jẹ́ kí ó lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ kí wọ́n fún un ní àwọn nǹkan tí ó nílò láti ibẹ̀ a ṣíkọ̀ nítorí pé afẹ́fẹ́ sọwọ́ òdì sí wa a gba apá Kíprù níbi tí afẹ́fẹ́ kò ti fẹ́ púpọ̀ a lọ sí apá ìbúté Silisia àti Pamfilia títí a fi dé ìlú Mira ní ilẹ̀ Lisia níbẹ̀ ni balógun ọ̀rún tí ó mú wa lọ ti rí ọkọ̀ alexandria kan tí ó ń lọ sí Italy ni a bá wọ̀ ọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ọkọ̀ kò lè yára rìn tipátipá ni a fi dé kínídùsì afẹ́fẹ́ ṣe ọwọ́ òdì sí wa ni a bá gba kírètè níbi tí afẹ́fẹ́ kò ti fẹ́ púpọ̀ a kọjá ibi tí ilẹ̀ gbọ́ọ́rọ́ ti wọ àárín òkun tí wọ́n ń pè ní salimone tipátipá ni a fi ń lọ lẹ́bàá ìbúté títí a fi dé ibì kan tí wọ́n ń pè ní èbúté tí kò jìnnà sí ìlú Láṣíà a pẹ́ níbẹ̀ ewu ni bí a bá fẹ́ máa bá ìrìn àjò wa lọ nítorí ọjọ́ àwẹ̀ ti kọjá Pọ́ọ̀lù bá gbà wọ́n níyànjú ó ní. ẹ̀yin ará mo wòye pé ewu wà nínú ìrìn àjò yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni yóò ṣòfò ẹrù inú ọkọ̀ àti ọkọ̀ fúnra rẹ̀ ewu wà fún gbogbo àwa tí a wà nínú ọkọ̀ pàápàá. ṣùgbọ́n ọ̀rọ̀ atukọ̀ àti ẹni tó ní ọkọ̀ wọ ọ̀gágun létí ju ohun tí Paul sọ lọ ibi tí wọ́n wà kìí ṣe ibi tí ó dára láti gbé ní ìgbà òtútù nítorí náà púpọ̀ nínú àwọn tí wọ́n wà nínú ọkọ̀ rò pé kí àwọn kúrò níbẹ̀ bóyá wọn yóò lè dé Fóníkè níbi tí wọn yóò lè dúró ní ìgbà òtútù èbúté kan ní Kírétè ní Fóníkè ó kọjú sí ẹ̀gbẹ́ ìwọ̀ oòrùn gúúsù àti ìwọ̀ oòrùn àríwá kírétè nígbà tí afẹ́fẹ́ bẹ̀rẹ̀ sí fẹ́ jẹ́jẹ́ láti apá gúúsù wọ́n rò pé ó ti bọ́ sí fún wọn láti ṣe ohun tí wọ́n fẹ́ ṣe wọ́n bá ṣíkọ̀ wọ́n ń pẹ́ ẹ̀bá kírétè lọ kò pẹ́ púpọ̀ ní afẹ́fẹ́ líle kan láti erékùṣù náà bá bèlú ọkọ̀ wọ́n ń pe afẹ́fẹ́ náà ní èyí tí ó wá láti àríwá ìlà oòrùn afẹ́fẹ́ líle yìí bá bẹ̀rẹ̀ sí taari ọkọ̀ nítorí pé kò sí ọ̀nà láti fi yí ọkọ̀ kí ó kọjú sí atẹ́gùn yìí a fi sílẹ̀ kí afẹ́fẹ́ máa gbé e lọ a sinmi díẹ̀ nígbà tí a gba gúúsù erékùsù kékeré kan tí ó ń jẹ́ káúdà kọjá níbẹ̀ a so ọkọ̀ kékeré tí ó wà lára ọkọ̀ ńlá wa yóò má bàa wọ́n bá fà á sínú ọkọ̀ ńlá wọ́n wá fi okùn so mọ́ ara ọkọ̀ ńlá ẹ̀rù ń bà wọ́n kí wọ́n má forí ọkọ̀ sọ ilẹ̀ iyanrìn ní sítìsì wọ́n bá ta aṣọ ọkọ̀ kí atẹ́gùn lè máa gbé ọkọ̀ náà lọ. ní ọjọ́ kejì nígbà tí ìjì túbọ̀ le púpọ̀ a bá da ẹrù inú ọkọ̀ sínú òkun ní ọjọ́ kẹta ọwọ́ ara wọn ni wọ́n fi da àwọn ohun èlò inú ọkọ̀ náà sínú òkun fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ní oòrùn kò ràn tí ìràwọ̀ kò sì yọ ìjì ńlá ń jà a bá sọ ìrètí nù pé a tún lè là mọ́ lẹ́yìn tí wọ́n ti wà fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ láì jẹun Pọ́ọ̀lù dìde dúró láàrin wọn ó ní. ẹ̀yin ènìyàn ẹ ti gbọ́ tèmi kí ẹ má sì kọ̀ ní kéréte irú ewu àti òfò yìí ìbá ti sí ṣùgbọ́n bí ó ti rí yìí náà mo gbà yín níyànjú pé kí ẹ sara gírí ẹ̀mí ẹnikẹ́ni nínú yín kò ní ṣòfò ọkọ̀ nìkan ni yóò ṣòfò nítorí ní alẹ́ àná áńgẹ́lì ọlọ́run mi tí mò ń sì dúró tì mí ó ní má bẹ̀rù pọ́ọ̀lù dandan ni kí o dé iwájú késárì mo fẹ́ kí o mọ̀ pé ọlọ́run ti fi ẹ̀mí gbogbo àwọn ẹni tí ó wọkọ̀ pẹ̀lú rẹ jíǹkì rẹ nítorí náà ẹ̀yin ènìyàn ẹ ṣaragírí nítorí mo gba ọlọ́run gbọ́ pé bí ó ti sọ fún mi ní yóò rí ṣùgbọ́n ọkọ̀ wa yóò fàyà sọlẹ̀ ní erékùṣù kan. nígbà tí ó di alẹ́ kẹrìnlá tí afẹ́fẹ́ ti ń ti ọkọ̀ wa kiri nínú òkun adiria àwọn atukọ̀ fura ní òru pé a kò jìnnà sí ilẹ̀ wọ́n sọ ìwọ̀n sínú òkun wọ́n rí i pé ó jìn tó ogójì mítà nígbà tí a sún díẹ̀ wọ́n tún sọ ìwọ̀n sínú òkun wọ́n rí i pé ó jìn tó ọgbọ̀n mítà wọ́n wá ń bẹ̀rù pé kí ọkọ̀ má fi orí sọ òkúta wọ́n bá ju irin ìdákọ̀ró mẹ́rin sínú omi ní ẹ̀yìn ọkọ̀ wọ́n bá ń gbàdúrà pé kí ilẹ̀ tètè mọ́ àwọn atukọ̀ ń wá bí wọn yóò ti ṣe sá lọ kúrò nínú ọkọ̀ wọ́n bá sọ ọkọ̀ kékeré sórí òkun bí ẹni pé wọ́n fẹ́ sọ ìdákọ̀ró tí ó wà níwájú ọkọ̀ sínú òkun. Pọ́ọ̀lù wá sọ fún balógun ọ̀rún àti àwọn ọmọ ogun náà pé. bí àwọn ará ibí yìí kò bá dúró nínú ọkọ̀ kò sí bí ẹ ti ṣe lè là. àwọn ọmọ ogun bá gé okùn tí wọ́n fi so ọkọ̀ kékeré náà wọ́n jẹ́ kí ìgbì gbé e lọ. nígbà tí ilẹ̀ fẹ́rẹ̀ mọ́ Pọ́ọ̀lù gbà wọ́n níyànjú pé kí gbogbo wọn jẹun ó ní. ó di ọjọ́ mẹ́rìnlá lónìí tí ọkàn yín kò ti balẹ̀ tí ẹ̀ ń gbààwẹ̀ tí ẹ kò jẹ ohunkóhun nítorí náà mo bẹ̀ yín ẹ jẹun èyí ṣe pàtàkì bí ẹ ò bá fẹ́ kú irun orí ẹnikẹ́ni kò tilẹ̀ ní ṣòfò. nígbà tí ó ti sọ báyìí tán òun náà mú búrẹ́dì ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run níwájú gbogbo wọn ó bù ú ó bá bẹ̀rẹ̀ sí í jẹ ní gbogbo wọn bá sara géré àwọn náà bá jẹun gbogbo àwa tí a wà nínú ọkọ̀ náà jẹ́ igba ó lé mẹ́rìndínlọ́gọ́rin nígbà tí wọ́n jẹun yó tán wọ́n da ọkà tí ó kù sínú òkun láti mú kí ọkọ̀ lè fúyẹ́ sí i nígbà tí ilẹ̀ mọ́ wọ́n rí èbúté ṣùgbọ́n wọn kò mọ ibẹ̀ wọ́n wá sí àkíyèsí ibì kan tí òkun ti wọ àárín ilẹ̀ tí ó ní iyanrìn wọ́n rò pé bóyá àwọn lè túkọ̀ dé èbúté ibẹ̀ wọ́n bá já àwọn ìdákọ̀ró wọ́n jẹ́ kí wọ́n rì sínú omi. Si ní àkókò yìí kan náà wọ́n tú okùn lára àwọn ajẹ̀ tí wọ́n fi ń tukọ̀ wọ́n wá ta aṣọ ọkọ̀ tí ó wà lókè pátápátá níwájú ọkọ̀ atẹ́gùn wá ń fẹ́ ọkọ̀ lọ sí èbúté ṣùgbọ́n ọkọ̀ rọ́lu ilẹ̀ níbi tí òkun kò jìn ni ó bá dúró gbọ́n iwájú ọkọ̀ wọ inú iyanrìn kò ṣeé yí ẹ̀yìn ọkọ̀ kò kanlẹ̀ bí wá bẹ̀rẹ̀ sí ń fọ́ ọ bí ó ti ń bí lù ú àwọn ọmọ ogun wa ń gbèrò pé kí àwọn pa àwọn ẹlẹ́wọ̀n kí wọ́n má bàa lúwẹ̀ẹ́ sá lọ ṣùgbọ́n balógun ọ̀rún kò jẹ́ kí àwọn ọmọ ogun ṣe ìfẹ́ inú wọn nítorí pé ó fẹ́ mú pọ́ọ̀lù gúnlẹ̀ ní àlàáfíà ó pàṣẹ pé kí àwọn tí ó bá lè lúwẹ̀ẹ́ kọ́kọ́ bọ́ sómi kí wọ́n lúwẹ̀ẹ́ lọ sí èbúté kí àwọn yòókù wá tẹ̀lé wọn kí wọ́n dìmọ́ pákó tàbí kí wọ́n dì máa rọ ọkọ̀ tí ó ti fọ́ báyìí ni gbogbo wa ṣe gúnlẹ̀ ní àlàáfíà. Iṣẹ́ àwọn àpọ́stélì orí kejìdínlọ́gbọ̀n. Nígbà tí a ti gúnlẹ̀ ní àlàáfíà tán ni a tó mọ̀ pé Mẹ́lítà ni wọ́n ń pe erékùṣù náà. Àwọn ará ibẹ̀ ṣe ìtọ́jú wa lọ́pọ̀lọpọ̀. Wọ́n fi ọ̀yàyà gba gbogbo wa wọ́n dáná fún wa nítorí pé òjò ti bẹ̀rẹ̀ sí í rọ̀ òtútù sì mú nígbà tí Pọ́ọ̀lù dé ìdí igi kan tí ó dà sínú iná bẹ́ẹ̀ ni paramọ́lẹ̀ kan yọ nígbà tí iná rà á ló bá so mọ́ Pọ́ọ̀lù lọ́wọ́ nígbà tí àwọn ará Mẹ́lítà rí ejò náà tí ó ń ṣe dìrọ̀dìrọ̀ ní ọwọ́ Pọ́ọ̀lù wọ́n bẹ̀rẹ̀ sí í sọ láàrin ara wọn pé. dájúdájú apànìyàn ni ọkùnrin yìí ó yọ nínú ewu òkun ṣùgbọ́n ọlọ́run ẹ̀san kò gbà pé kí ó yè. Pọ́ọ̀lù kàn gbọ́n ejò náà sínú iná ni ohun burúkú kan kò sì ṣẹlẹ̀ sí i àwọn ènìyàn retí pé ọwọ́ rẹ̀ yóò wó tàbí pé lójijì yóò ṣubú lulẹ̀ yóò sì kú nígbà tí wọ́n retí títí tí wọn kò rí kí nǹkan kan ṣe é wọ́n yí èrò wọn padà wọ́n ní irúnmọlẹ̀ ni ilẹ̀ tí ó wá wọn ká jẹ́ ti búbúlíùsì baálé irekusu náà ó gbà wá sílé fún ọjọ́ mẹ́ta ó sì ṣe wá lálejò ní àkókò yìí bàbá búbúlíùsì ń ṣàìsàn ibà ń ṣe é ó sì ń ya ìgbé ọ̀rìn pọ́ọ̀lù bá wọ yàrá tọ̀ ọ́ lọ lẹ́yìn tí ó gbàdúrà ó gbé ọwọ́ lé ó sì wò ó sàn nígbà tí èyí ṣẹlẹ̀ àwọn yòókù tí ó ń ṣàìsàn ní erékùṣù náà bá ń wá sọ́dọ̀ Pọ́ọ̀lù ó sì ń wò wọ́n sàn wọ́n yẹ́ wa sí púpọ̀ nígbà tí a ó sì fi síkọ̀ wọ́n fún wa ní àwọn nǹkan tí a lè nílò lọ́nà lẹ́yìn oṣù mẹ́ta tí a ti wà níbẹ̀ a wọ ojú omi Alexandria kan tí ó ti dúró ní erékùṣù yìí fún ìgbà òtútù ó ní ère ìbejì níwájú rẹ̀ nígbà tí a dé Sirakusi a dúró níbẹ̀ fún ọjọ́ mẹ́ta láti ibẹ̀ a ṣíkọ̀ a dé rẹ́gíọ́mù ní ọjọ́ keje afẹ́fẹ́ kan láti gúúsù fẹ́ wá ní a bá ní ọjọ́ kẹta a dé puteoli a rí àwọn onígbàgbọ́ níbẹ̀ wọ́n rọ̀ wá kí a dúró lọ́dọ̀ wọn a bá ṣe ọ̀sẹ̀ kan níbẹ̀ báyìí ni a ṣe dé róòmù àwọn onígbàgbọ́ ibẹ̀ ti gbọ́ ìròyìn wa wọ́n bá wá pàdé wa lọ́nà wọ́n dé ọjà apiusi àti ilé èrò mẹ́ta nígbà tí pọ́ọ̀lù rí wọn ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run èyí sì dá a lọ́kàn lé nígbà tí a wọ róòmù wọ́n gba pọ́ọ̀lù láàyè láti wálé gbé pẹ̀lú ọmọ ogun kan tí wọ́n fi sọ lẹ́yìn ọjọ́ mẹ́ta pọ́ọ̀lù pe àwọn aṣíwájú àwọn júù jọ nígbà tí ẹsẹ̀ wọn pé ó sọ fún wọn pé ẹ̀yin alàgbà n kò ṣe ohunkóhun tí ó lòdì sí àwọn ènìyàn wa tàbí sí àṣà àwọn baba ńlá wa tí wọ́n fi fi mí lé àwọn ará róòmù lọ́wọ́ tí wọ́n sì fi mí sínú ẹ̀wọ̀n láti jerúsálẹ́mù nígbà tí wọ́n wádìí ọ̀rọ̀ lẹ́nu mi wọ́n fẹ́ dá mi sílẹ̀ nítorí wọn kò rí ohunkóhun tí mo ṣe tí wọ́n fi lè dá mi lẹ́bi ikú ṣùgbọ́n nígbà tí àwọn júù kò gbà pé kí wọ́n dá mi sílẹ̀ kò sí ohun tí mo tún lè ṣe ju pé kí n gbé ẹjọ́ ọ̀ wá síwájú késàrì lọ kì í ṣe pé mo ní ẹjọ́ kankan láti bá orílẹ̀-èdè wa rò ìdí nìyí tí mo fi ránṣẹ́ pè yín láti rí yín kí n sì bá yín sọ̀rọ̀ nítorí ohun tí Ísírẹ́lì ń retí ni wọ́n ṣe fi ẹ̀wọ̀n so mí báyìí. wọ́n dá a lóhùn pé a kò rí ìwé gbà nípa rẹ láti Jùdíà bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni nínú àwọn ará wa kò débí láti ròyìn rẹ tàbí láti sọ ọ̀rọ̀ rẹ ní ibi. a rò pé ó dára kí a gbọ́ ohun tí o ní lọ́kàn nítorí pé ó ti dé etígbọ̀ wa pé níbi gbogbo ni àwọn ènìyàn lòdì sí ẹgbẹ́ tí ó yàtọ̀ yìí. wọ́n bá dá ọjọ́ tí wọn yóò wá fún un nígbà tí ọjọ́ pé púpọ̀ nínú wọn wá kí ó bá dá ọ̀rọ̀ sílẹ̀ ó ń fi tẹ̀dùntẹ̀dùn ṣe àlàyé ìjọba ọlọ́run fún wọn ó sì ń fi ẹ̀rí tí ó wà nínú ìwé òfin Mósè àti ìwé wòlíì nípa Jésù hàn wọ́n láti òwúrọ̀ títí di ìrọ̀lẹ́ àwọn mìíràn gba ohun tí ó sọ gbọ́ ṣùgbọ́n àwọn mìíràn kò gbàgbọ́ nígbà tí ohun wọn kò dọ́gba láàrin ara wọn wọ́n bá ń túká lọ Pọ́ọ̀lù wá tún sọ gbólóhùn kan ó ní. òtítọ́ ni ẹ̀mí mọ́ sọ láti ẹnu wòlíì àìsáyà sí àwọn baba ńlá yín ó ní lọ sọ fún àwọn ènìyàn yìí pé ẹ ó fetí yín gbọ́ ṣùgbọ́n kò ní yé yín ẹ ó wò ó títí ṣùgbọ́n ẹ kò ní mọ̀ ọ́ nítorí ọkàn àwọn ènìyàn wọ̀nyí kò ṣí wọ́n ti di alágbọ̀ya wọ́n ti díjú bí kò bá ṣe bẹ́ẹ̀ wọn ìbá fi ojú wọn ríran wọn ìbá fetí gbọ́ràn òye ìbá yé wọn wọn ìbá yé padà èmi ìbá sì wò wọ́n sàn mo fẹ́ kí ẹ mọ̀ pé a ti rán iṣẹ́ ìgbàlà ọlọ́run yìí sí àwọn tí kì í ṣe Júù àwọn ní tiwọn yóò gbọ́ nígbà Paulu Pọ́ọ̀lù ti sọ báyìí tán àwọn Júù túká wọ́n ń bá ara wọn jiyàn kíkankíkan fún ọdún méjì gbáko ni Pọ́ọ̀lù fi gbé nínú ilé tí ó gbà fúnra rẹ̀ bẹ́ẹ̀ ni ó ń gba gbogbo àwọn tí ó ń wá rí i ó ń wàásù ìjọba Ọlọ́run ó ń kọ́ àwọn ènìyàn nípa Olúwa Jésù Kristi láì bẹ̀rù ohunkóhun ẹnikẹ́ni kò sì dí i lọ́wọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí 0244